النار نعم. إخوان في الله والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته بعد الحمد لله سبحانه وتعالى على نعمته التي لا تقدر بثمن لا بالمال ولا بغيره إلا أن نشكره سبحانه وتعالى على قدر الاستطاعة هذا الحمد والشكر الذي نقدمها نقدمه في مقدمة كل فصل واجب علينا واجب في تقدير هذه النعمة وإن حاولنا كل المحاولة على أن نقدر هذه النعمة لا نقدرها فالعاقل الفطن يعلم أن هذه النعم نعمة غزيرة لا تقدر بثمنها وقل أن يمن الله سبحانه وتعالى بهذه النعم على عباده وكل من أنعم الله سبحانه وتعالى أنعمه ونعمه بهذه النعمة هو من المصطفين والمختارين عند الله سبحانه وتعالى لأن علامة ذلك أن هذه النعمة لا يدركها كثير من الناس نحن في وقت البلبل والفتنة حيث يتحير فيه العالم كيف نجى الله هذا القوم كيف كنت أنا مما نجاني الله من هذه الفتن وكيف كيف جعل الله شغلنا في عبادته وفي تطوره في طلب العلم وفي نشر السنه وفي بيان الحق كيف هو من عمل عملناه لا هو بالتوفيق من الله عز وجل وكل ما لا يشكر نعمة يعني الأقرب الأقرب أن تسلب منه فأذكر نفسي وإياكم جميعا على أن نزداد في شكر الله سبحانه وتعالى على هذه النعمة ما اختيار الوقت وموافقة هذا الزمان مما قال عليه الصلاة والسلام أنه لا يقوم فيه رجل مسلم يصلي إلا أعطاه الله إياه أن يسأل الله شيئا إلا أعطاه الله وهذا الوقت هذا الوقت من الوقت الذي يسأل بعض السلف أن يوفقهم فيه وقت الإجابة وقت مناجع بين العبد وربه ونحن هنا والحمد لله في شغل في نشر دين الله عز وجل في هذا الوقت ولا نشغل به ولا نشتغل بغيره إن شاء الله نسأل الله سبحانه أن يزيدنا على هذه النعمة ويثبت أقدامنا عليها وأن يجعل أن يبارك في المجلس بركة من عنده سبحانه وتعالى Téèyàn bá máa pẹ́ dú lórí àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe fún yà. Pípé ó ṣàánú wa, bèbí ẹ̀ máa tèlé, nínú ìdí subhanahu wa Àwọn àgbà tó jẹ́ pé ó dà gan fìtínà tó lè yí àgbo apá dànù síná ọlọ́run sànú àwọn ọ̀rọ̀. àwọn àfa ìdí náà tó lè yí àgbémọ̀dà sí náà ọlọ́run sànú àwọn ọ̀rọ̀. ọlọ́run wàá yé jẹ́ pé tíra tá a ń kà àwọn ń ka tíra tí òbí ṣe wá láǹfààní àbí káǹfààní rẹ̀ kéré ọlọ́run wàá ṣe à nínú ẹtí à rẹ̀ lẹ́yìn sìn about seven hundred years ago about seven hundred years ago kí ni túmọ̀ ẹ̀ jẹ̀mọ́ àná ó ní pé a sì wà lórí táwọn bàbá wa wà lórí ẹ̀ ìwà sì fún wa mú tíra tó kàn wá o àwọn ọmọ mi akitari yìí fi zamani yìí tàmí sọ̀kan bí àkàrí sára. حتى قال العلماء أو أنفع صديقي في فتح الباري الإمام ابن رجب الحنبلي مقارنة بين فتح الباري الإمام ابن رجب ابن حجر الأسقلاني máa rí pé ìgbìmọ̀jọ́ ìsọ̀lá ní ó tóbi ó ní àǹfààní tó pọ̀ níbi ìmọ̀ rìjà àti kàmíìn ju mọ́tò ìbára owó ti tún parí ilé yóò parí ìgbìmọ̀jọ́ ìsọ̀lá ń bá lè parí ilé wa akitawu ẹ̀ẹ́dì máa dárí àpò àdìsára wà máa ṣáàjà àjáta náà ìlànà bóò ní ájá wa ti pọ̀ sí kálí ní ìtìmáàdì àdá àkúwárí sálẹ̀. Bada amina sahaba ma tẹ̀yí àwùlà bada amina sahaba àtàwọn míì nínú àwọn tó jẹ́ tó wọlé wọn. So alkitabu him jiddan. Alimami Ibn Rajab al-Hanbali ti bá wa débi wa ilmi al-Arabiyya. إخوان علم العربية علم مهم جدا إما تشكو كل ما العربية ولا في شيء إحكام ونيوش صيانة اللسان من اللكنة ومن الخطأ ونيوش عهوى هو بيصوصو ونيوش àgbọ́yé wa nínú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa iṣẹ́ àgbọ́yé لا سيما علم النحو والصرف والبلاغة Quran ọlọ́run ọba kó tó pọ̀ sínú ẹ̀ débi pé la yufhamu illa bi hadhihi al-ulum innahu bil arabiyyi mubin pẹ̀lú láńgbọ́wá tó yanjú lọ́lọ́run bá ti sọ̀kalẹ̀ débi pé gbàtọ́lọ́run fẹ́ bú àwọn kan ọlọ́run ní lisanu lẹ́bi يلحدون إليه عجمي هذا لسان عربي مبين kílẹ̀ yìí sọ jẹgbẹ́ni lágbọ́n kéde yìí ilhadi almeyi níbẹ̀ ń sọ gan nínú tẹ́ gbọ́ nínú èdè tẹ́ ń sọ yìí gan àjàmí ìfidúákù ti fún wọn ọlọ́run ṣẹ́wàá ti wílé ta sọ̀kalẹ̀ yìí هذا لسان عربي مسلم tí àyà yóò bá tọ́ka sí ìkẹ̀kẹ́ in tọ́ka sí ahmiyatu ilmi al-arabiyya ìmọ̀ lárúbáwá wa ajma al-ulama annahu la yakunu aliman ahadun la yuqinu ilma al-arabiyya gbogbo ẹni tí ògbọ́ lárúbáwá kò lè dàpá ògbọ́ lárúbáwá rárá kò lè dàpá gbogbo tó wà pẹ̀lú mọ̀kọ́lé wọ́n ní gbogbo tó wọ́n bá sọ kalẹ̀ èdè lọ́rọ́bá náà sọ kalẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ dúró de nìkan tí ó tù fún àbí sàlàyé kankan fún òun tọ́ pàtì. so hada muhimmun jiddan wọ́n yìí kọ́ọ̀lù wọ́n máa ń sọ wípé nípìnlẹ̀ èdè yìí nípìnlẹ̀ kíkọ àwọn òfin rẹ̀ kalẹ̀ tẹ̀bárí Abul Aswad ad-Du'ali rahimahullah wọ́n ní wọ́n wà pẹ̀lú ọmọ wọn kan nípa ìjọ kan lálẹ́ ọmọ obìnrin wa wo sábà wá ní ma ahsanu sàmà yìí ma ahsanu sàmà ọ̀rọ̀ tó kọ̀rẹ́ sí ni àmọ́ tó fẹ́ sọ kọ́nù ma ahsanu ahsanu níbi ó lò gẹ́gẹ́ bí tẹ̀fídìí kí ni fi dáa jù ní sámà ló sì fẹ́ sọ kọ́nù ní tó fẹ́ sọ ní fi ìsáájú sámà máa dáa ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó máa ń tàn bí ẹ bá ní ahsanu sàmà kí ní dájú nípa ẹni tó wà sàmà pọ̀ shams wal qamar wan nujum fa ajabaha abuha bàbá rẹ̀ dá lóhùn pé nujumuha ah èso dá sàmà ẹ bá fẹ́ tẹ́ ẹ bá wo bí sàmà ti rẹwà tó àwọn ìràwọ̀ ìlú bí ti fáyé sàmà ọ ọlọ́pàá ti zàyẹ́ ní sàmà á ọlọ́pàá sàmà á Izinna wala qad zaljanna samaa samaa ad-dunya bimasabi wa jannaha rujuman lishayatin. Fa inti bàbá wọn gbọ́ ni pé ma ahsanu samaa wọ́n ní nujuha qala laysa hadha ara uri. Ibe bí mo mo fẹ́ ni tí wọ́n sọ pé fitala lu iha. Ibe wọ́n sàn báyìí. Ó sọ ah ni tàájúbù bàbá rẹ̀ bá ní rárá ẹ̀ tọ́ sọ́kọ́nù ó ní mọ́ áṣánà sàmá à nínú àwọn àfọ̀álù tó jẹ́ wípé fáìlù rẹ̀ láàzìmù nípa àgbọ̀dọ̀ rẹ̀ jáde wọ́n náà ń pè nípa àjùwà except in confusion so n tó bá tẹ̀ fíìlù fíìlì fíìlì tààjú ní tó bá tẹ̀lé mọ̀fóòlù ẹ̀ ní jẹ́ láàzìmù àdìsọ́kẹ́ mọ́ áṣánà sàmá yìí والسماء مفعول اللي يعني فعل تعجب فاعل يجي مقدر وجوبا وجه مقدر ماذا وجوبا ويبقى كل من احسن السماء وريني من احسن السماء bàbá rẹ̀ wá ọgbà bóòlì yẹn ti lè jọ́ mọ́ aláwọ́ bá tí ó máa sọ̀rọ̀ báyìí pé èèyàn ń wọ fìlà wọ́n yí wọ fìlà wọ́n máa dé fìlà ní èyí wọ fìlà ẹ̀dùn kí wọ fìlà ní èèyàn máa dé fìlà ní àà bàbá wọn wá dìde Abul Aswad ìdó àyí wọn wá gbọdọ̀ àyí lọ ọdẹ láàrin wọn lálẹ́ wọn sọ fún ọ à ó ní ọdẹ hádàfà bí àbẹ̀nà ìnà àwọn ọmọ wa nǹkan ti ṣe wọn torí pé àwọn àjá àwọn tí ń ṣe lábáwá ti ń wọnú wọn wọ́n ti ń darapapọ̀ mọ́ wọn wọ́n ti ń ba ìdí wọn jẹ́ àfi ká kọ ìdí kalẹ̀ bí wọ́n ṣe kọ́ láwọn àbùkù ìyẹn wọ́n ní alíbi àbùtọ́lì sọ pé òkùtù máa kọ́ wípé annalẹ̀ ilmà tàlàtà annalẹ̀ àṣíyá tàlàtà mẹ́ta náà lọ́rọ̀ ilmù bọ̀hírọ̀sì ntó hàn wà mọ́dùmárọ́ àti ntó jẹ́ pé kò hàn wà ilmọ́n laysa bi zahirin wala mudmarin innama yatafadalu an-nas bima laysa bi zahirin wala mudmarin ntó fojú hàn táwọn èèyàn mọ̀ ní mà ntó jẹ́ pé ah! àwọn ntó fojú hàn tó pamọ́ àti tó wà láàrin ní àti pípamọ́ ẹ̀ in táwọn ẹ̀mọ́ fi gbọ́ lájú ní kíyàn ma ń tó wà láàrin méjèèjì ó jẹ́ àdìsọ́ làásán بين النبي صلى بينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس قل الحلال بين إما إياهن وإن الحرام بين ينما إياهن وبينهما أمور مشتبهات لا يعلمها كثير من الناس النبي صلى كل الناس òun ni ọ̀rọ̀ àìlú yìí ṣe lè wọlé bẹ̀lẹ̀ ọ̀sọ́ hà wípé ìnáma yàtàfà bọ̀lù náà bí máa ìtàfihàn àwọn yẹn gbọ́ lánàá so ìwọ́n ní máàlì sàbìtọ́ yìí wà lámúdùmọ́rì wọ́kùtù náà wà hàdà wọn náà kọ́ tó bá nínú àwọn àpẹẹrẹ báyìí nínú gbogbo ọmọ alárúbáwá yẹn tí òun ìmọ̀ òun ó kọ ara rẹ̀ nínú tí wọ́n kọ́ bẹ̀ ìmọ̀ náà rẹ̀ wọ́n máa sọ́ọ̀fù sọ́ọ̀fù ó mú un tàbí lọ́kọ́ bẹ̀ àmọ́ náà bìmọ̀ náà jíà بمعنى مثل بمعنى المقدار ماذا ومن هذا ماذا نتعلم من علم النحو ما اسمه كلا القانون معناه وكيل قرئ ولو سمي اعراب لكان انصب في كذا علم اعراب لكان انصب علم النحو ثم وايد فكيف يقف وان a sì dára gbùmúùdù ìmọ̀ iná ni ó ní gbígbèkè yé ibi tó ti bẹ̀rẹ̀ jó kọ rẹ̀ gan ẹsẹ̀ mọ̀ sàlàyé ni pé èwo tún náà ẹlòmíì ní náà wù ló ń jẹ mọ́ pé ó mọ̀ sí mọ́ sọ wọ́n ní náà wù ó dà pé wù àmọ́ sọ́rùfù ó kọ rẹ̀ jọ tí a fẹ́ kọ́ bẹ̀ àmọ́ náà examples àpẹẹrẹ nítorí jọ nǹkan bó láti fẹ́ sọ pé irú mọ̀wó la fẹ́ kọ́nu kìíní so wọ́n ní ara wípé láti láti tún ahán ṣe ó wà lára ní so ìmọ̀ náà ìmọ̀ mùhímù jìjà wà láàrin wàhálà bá ẹ̀sìn látara tánàbí ti sọ kalẹ̀ sọ́rọ̀ bá àlẹ́ òsàlọ̀ anábìyí sọ pé yóò ṣẹlẹ̀ àwọn èèyàn kan padà lọ bá àwọn ahlul kalam wal falasifa wọ́n ti kó mọ̀ ọwọ́ ní ìtura ó sì ju wàhálà fún wa a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ ó ti kọjá fitna rẹ̀ ti kọjá ń táàkà dojú kó bẹ́ẹ̀ pé ẹ má débi ilmul kalam lóòótọ́ láti mọ̀ sọ bẹ́ẹ̀ dọ́là àmọ́ àwọn kan kọ́ o nínú àwọn àgbà apá wọn wà ní láti ṣe rọ́dù fáwọn tí ń sọ bí mọ̀ pé ní arahimahullah bí mọ̀ pé yìí a máa bùkátà sí bẹ́ẹ̀ lónìí pé ní àlejò ó ní ah ṣọ́nà lè forí jẹ àgbàmọ́ọ̀n tó mú ìmọ̀ ìwọ Islam ìmọ̀ yìí ó ti wà àwọn èèyàn gba Islam àwọn èèyàn gba Islam àwọn tí ìsọmọ lárúbáwá ń gba Islam ìfẹ́ sì di mẹ́ta ló ní lórí àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ wọ́n ba èdè wọn jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ń gbọ́ nǹkan yìí harfiyan dúnà màání jẹ̀sí kan débi wípé a rí nínú àwọn àfáà tó tírèsì fitnatu khawari ibi al'ujma àìgbọ́lọ́wọ́ yanjú àìtíyàn máa tún ka harfiyan tọ́mọ lágbọ́n ti gbọ́ wípé a kìí ṣe rọ̀ wọ́n ti bá ti mọ́ sọ̀rọ̀ nù tọ́mọ lágbọ́n gbọ́ pé àmúbálágà ni lọ́n ti mọ́ sí múbálágà sọ̀rọ̀ nù òun ni irọ́ rèé àìwúrú mi la ní àti kéèké ẹ̀. Èdè wà important jama. Èdè wà important jama. Ẹ jẹ́ dùn fún alápẹ̀rẹ̀ kan, àwọn kankan wà tí yóò bá ó sọ, tá bá sọ wọ́n bú yàn ni. Tọ́mọléèyàn kan lùgbẹ́, ẹ tó bá kàn kọ Yorùbá àfíyán, ìdí ó kì í pé ìwọ́ lè bò ó kán lùgbẹ́ ó tẹ̀ tíráì tó bá rí kán tú tó bá rí tú sí ìran into into into into a mess. àwọn ọmọ Yorùbá ní wọn pé òun ní láti kàwé tó ló sọ pé àṣírí lọ ó kán lùgbẹ́ ọ̀sán lọ ní bá ó sá lọ ìran ní ẹbí ló sá lọ orí ìgbẹ́ torí mẹ́yẹn pẹ̀lú igbó wọn a máa pè ní ìgbẹ́ wọn ìgbẹ́ ni wọ́n wà. a a ẹ wá ní ìgbẹ́ ni wọ́n wà. bẹ́ẹ̀ tí ó bá kọ́ Yorùbá tó wá fi wọ́n orí bọ́ọ̀dù náà ti kọ́ Yorùbá tẹ́mi ní ìdíkẹ́ ẹ̀ka sábà máa sọ àwọn àkáàmù Yorùbá fún mi èmi ò ní ìdí àkáàmù sórí ìgbẹ́ ni wọ́n wà ó yé mi ìgbẹ́ ni kí wọ́n ní à wọ́n nínú ìgbẹ́ ni wọ́n impossible ẹjá mọ́ táwọn sọ káwọn parọ́ fáwọn èèyàn kìíní ti affect ìmọ̀ ó ti affect ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn. alimami Zuhri rahimahullah wọ́n yí gba hadith àwọn mawali at the beginning of his life àwọn mawali àwọn tí wọ́n kó lẹ́rú tí wọ́n ìsọmọ lárúbáwá nípìnlẹ̀ tó wá jẹ́ pé wọ́n tún wọn lẹ́yìn wọ́n máa ń sọ̀sẹ́sì àgbọ́yé wọn iṣẹ́ àgbọ́yé wọn ní àfẹ́kù báyìí tán lágbọ́yé tí wọ́n gbà wá báyìí débi gbogbo àwọn Muhammadu siri nkankan mawali ni wọn wọn ní ṣe fíkù wà because láwùbáwá ní nǹkan contextualize tí wọ́n sọ ọlọ́run ló sì máa ákàrò sí nǹkan ìní fìdí ní ìmá so àwọn àfáà ní hadith ọlọ́ba kẹwọn gbogbo kìíní ni wọ́n document rìwáyà àwọn màwárí àwọn tó jẹ́ ewu tí wọ́n tún kalẹ̀ ẹ bá ń rí rìwáyà àwọn bá àti ma ó níbi ká tẹ̀kì àwọn kankan bẹ́ẹ̀ o. táwọn bá ilé gba rìwáyà bìlì máàna wá kí sí gbogbo wọn lálẹ́ gbà torí àwọn kan nu wọn láńbáwá yẹn ń wò gbọ́ táwọn yẹn sọ yìí tó kó wákọ̀ wá rí àlùjùmọ̀ ni kí wọ́n sọ pé láyé zìnì zání ìrìnà yẹn ní wàhùwà mọ́kànlélọ́ ó sì ní a ah, ó ti kẹ́ kọ́rọ̀jà nínú ìmàn wọ́n ní àtẹ́sẹ̀ kòrúsù líyà kó ní à ah, ẹwù gbogbo àwọn akànfẹ́ mọ́ dọwọ́ ní gbogbo ṣubú àtẹ́ kó wá yìí wọ́n ọ̀rọ̀ ti kíyà náà láìláì nìlọ so ìdí lárúbáwá nǹkan tó important ni ẹwù nǹkan tí ṣáàpì wọ́n sọ wípé rahimahullah ìgbà táwọn èèyàn kan jókòó tí wọ́n ń ṣe nìkùnmẹ́kọ́ṣ pẹ̀lú ẹ̀ wọ́n wá ń ṣe tàbájú òbílà àrọ̀bíyà ó ní bàkítù fil àrọ̀bì mo wà láàrin lárúbáwá ìṣìrí nà sánà àtàtàbà òtàwárí kan gbogbo tó ní ṣùgbọ́n lọ́ba mò ń wá kiri fún my first twenty years. ìbẹ́nu àwọn fóònù àdìsọ pé orin ni wọ́n gbọ́ tẹ́lẹ̀ orin sì wà nù tí lárúbáwá máa ń fi ṣe tàbájú ó wà nù tó sọ èdè wọn àwọn àṣàr àṣàr àṣàr tẹ́ẹ̀bà rí ẹ̀rí pa àwọn pẹ́ fọ́nà mẹ́rin a ní a ní àwọn jahiliyun a ní àwọn mọ̀kọ̀dọ̀rọ̀mọ́n a ní àwọn islamiyun a sì rí àwọn mọ̀ṣídàfò àwọn jahiliyun ní ọ̀dọ́ wọn láwọn bá wà sọ́kùn àrọ̀bíyà lọ́wọ́ tó mọ kẹjá tí ò sí problem táàtẹ̀ ní wọn torí wípé wọn ò ní mọ̀ ká lápọ̀ tó pọ̀ lásìkò náà ọ̀dọ̀ wọn ló pọ̀ jù yàtọ̀ sí tí kò rárá ìfẹ́rẹ́ rẹ̀ nínú torí ẹ̀ ló ti máa ń tó lẹ́rù ká sọ wípé ọ̀rọ̀ tó sọ yìí ah bẹ́ẹ̀ ni lágbájá sọ mínẹ̀lì fi dá ìrìyà nínú èdè àwọn èèyàn ò bá àtàwọn tó jọ wọn islam bá wọn láyé àwọn bá gbàjà ìníyà wọ́n tún bá náà wọ́n kò wọlé mọ̀kọ́dúrọ̀m alákọ̀ọ́lìyìn lọ́dọ̀ àwọn afárọ̀ ní hadith ó tún ní báwọn tán tó bẹ̀ lẹ́yìn náà àwọn islami yóò bí àwọn farozba àwọn akpọ̀ gbùtẹ̀ pàwọn èdè mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ pé ah, ó bá wọn náà láyé ìsìlámì yóò ń tẹ̀sí yẹn làwọn olùkọ́ àsìkò wáàyí ti dé nígbà náà àwọn ìsìlámì yóò wọ́n jẹ́ tọ́bákọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ń lágbára ju àwọn lọ́bìnrin ti láàyè. lẹ́yìn náà ó kà àwọn mọ̀ṣẹ̀dàtún náà tó jẹ́ pé àwọn ọba tó èdè ti dàrú bàtà wọn dé sábà lu ọ̀rọ̀ tí wọ́n lẹ́ẹ̀mí lágbáwá àfúrà èdè ti dàrú ọmọ lágbáwá ti ń tàbọn òun lẹ́ẹ̀ fi gbọ́ lọ́dọ̀ àwọn onílárúbáwá tó máa sọ pé kílẹ̀ rí pédè èdè lárúbáwá ni tábà sọ ní sẹ́ni kó ṣe lìsánù làárọ̀ àákàn rẹ̀ nù lìsánù làárọ̀ gbogbo àyínà sáárọ̀ mi náà sọ̀rọ̀ yà ayé fẹ́ parí kọ́ tó kàn nínú làárọ̀ nínú ẹ̀rí lárúbáwá àwọn ẹgbẹ́ tí wọ́n sọ pé alif diblan ká mú ẹ̀rí wá lọ́dọ̀ tí wọ́n ìfìṣáàd làwọn máa ń pè alif ìfìṣáàd wọ́n ìwà pé èdè yìí lárúbáwá bí wọ́n ti sọ ni wọ́n ní one fifty lẹ́yìn ìjìra ìkìláàfù wà bẹ́ẹ̀ náà. àmọ́ Sheikh Abdul Karim As-Sulami ọ̀rọ̀ tí wọ́n ni mo fẹ́ kó tèmi. إذا كان ليس من بابنا ونعتمد على أصحاب الباب 150 لين هجرة ó ní gbogbo àwọn tó jẹ́ ìlú mọ́dún àwọn ìlú ńláńlá bí Madina bí Maka bí Basra bí Kufa ó ní wọ́n fún wọn pé lẹ́yìn yẹn tí wọ́n bá ti kọjá wá bí kì lẹ́yìn jíra àdúgbọ̀rọ̀ ìṣẹ̀rí mọ́ ìlú dákọ́ tó bá já wọn ìgbèríko tébí ètí wọn ò tètè bàjẹ́ wọ́n fún wọn ní four tẹ́ bá ní kílẹ̀ rí ẹ̀ lọ́dọ̀ wọn tàtà bọ́ọ̀rùn àlìsẹ̀ àwò pé kéde àwọn ilé tó bàjẹ́ ó fẹ́ tó báyìí àsìkò ilé tó bàjẹ́ so lẹ́sìn gbọ́ tí bìnrin sáàmù sọ pé ṣáàfihàn ó jà ní fèlógà ó bọ́ táìmù بخلاف البخاري البخاري ليس بحجة باللغة بخلاف أحمد ليس بحجة باللغة so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun lẹ́bi jọ́lọ́dọ̀ àwọn àfá onílógà ní ìjọ tí wọ́n sọ fún pé hadith yìí ṣe rújà fún lógà tọ́bá sọ lè ṣì gbọ́ yìí hadith ànábì ẹ wá yìí ni rárá ànábì kan ni wọ́n sọ rújà lọ́wọ́ ànábì fi lógà ṣùgbọ́n àwọn àríwáyá tó bèèrè máa náà wà ní ẹ̀ tó gbà wá ni wọ́n sọ pé lárúbá wà tẹ̀lé sí lárúbá wà tẹ̀lé lọ́dọ̀ ohun tí wọ́n ní o sìráàrù kan náà wà ń bẹ̀yẹn ọ̀rọ̀ lọ níbẹ̀ débi wípé oyin tọ́lọ̀ ń fi ṣe rọ́ fún àmìfàlì ìmáàmù eh, Ibn Malik rahimahullah làwọn wá ṣe ná because àwọn rìwáyà tó pọ̀ náà tó jẹ́ pé kìí ṣe rìwáyà bìlìmánà ó dá wa lójú pé bánà bíi sọ ni ṣe sọ pé ah, alistishhad bil hadith wal mas'alatu bayna bẹ́ẹ̀ àmọ́ ilmul kalam wọnú islam emun kalamu wọn débi wípé àwọn nǹkan lọ kọ́ falisafa kí ọ falisafa wọ́n gba islam àwọn náà wọ́n ní islam àwọn náà gbọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ nípa islam. eléyìí àwọn akéèrò kọ́rọ̀rọ̀ awwal ó ti bẹ̀rẹ̀ wọ́n ti wọlé ṣùgbọ́n wọn ò ní tàmọ́ kónú kan ní tàmọ́ kónú wípé a wọ́n àyà ní àyè wá gbà wọn títí fi dáyé màmúù ni màmúùnù ni ọlọ́run ọba lò ní fìtínà fáwọn àrùsọ́nà tó lè máa. màmúùnù rahimahullah àwọn fẹ́ ṣọ́ ìjọba tí wọ́n pé káwọn kó ọ̀rọ̀ àwọn mùsùlùmí papọ̀ síbì kan. gbogbo ẹgbẹ́ yẹn fáwọn ní èpè lábùlé lérí eléyìí àkọ́ èdè rárá. sò wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ìwé àwọn fìlọ́sọ́fà àwọn Yunan ó jẹ́ falsafatul maghrib awul mashriq ni méjèèjì ẹ tó bá lè báwọn translate ẹ̀sí lárúbáwá yóò mọ̀ gbayi báyìí sínú tí wàá láyé mọ̀ kàlámù ṣe wọnú ìsìlámù yẹn ó mú àtẹ́lẹ̀ àwọn jàmíyà ti tàlábàṣà pẹ̀lú bídà yìí àwọn mọ̀tẹ́sílà àdáàbùbù bàbá àwọn ẹlẹ́ni tí a máa ń pèsè fún akóso wípé almuru والكلام عند المعتزلة والكذب عند الشيعة بابا المامون هارون رشيد او làmọ́ sọ fún ọzọ عند المحدثين والكلام عند عند المعتزلة والكذب عند الشيعة ẹgbẹ́ kí pàṣẹ ìsìnkà káfẹ́ láyé bá wà ilé ní àwọn èèyàn fi ìmọ̀ kan ṣe tàbájọ́ ìfìkáàr lọ́dọ̀ àwọn bí àpẹẹrẹ àwọn àṣáyára wọ́n mọ̀ ní ẹ̀rí tí bí lọ́gọ́rọ̀ gbàgbàtà bá fẹ́ ṣe ìfìkáàr wọ́n mọ̀ ṣe ìfìkáàr pẹ̀lú lúgà yẹ̀ṣòrí yẹ́sìl ákìlì ó níbi ibi tó sì gbọ́dọ̀ lọ náà ni wọ́n máa ó kàn dùn wá wípé àìgbọ́ sí a le ẹlùmí yìí ó ń tàkù bàbá ahàlì sọ́nà ọ̀dàmà ba wọn ṣe ní kọ́ọ̀sì lọ́nà bẹ́yẹn سياسة العلم عند أهل السنة le هذا الشيء ولي الحق منصور abada ó kà yí pé gbogbo kàláwù tó ṣàlàyé ṣàlàyé ṣàlàyé a normal muslim tí àkídà rẹ̀ ìbàjẹ́ kan ní kò yé mi ó kà yí pé jọba alùsùnà bá ti sọ fún wípé la ilaha illallah muhammadu rasulullah ó gbọ́dọ̀ sọ pé ilé ìsìwà yé mi torí ẹ̀ ni wọ́n fi ń pè wá ní hasawi ìpè àwọn eléyìí o wọn ò ní fíkìú kò ní ó ní ègbú tọ́fẹ́ fi bú wa àbọ̀pọ̀ ó ṣe táwọn ìlànà àìsúnà sọ jùmọ́ àwọn ọmọ tí wọ́n ń sọ wọ́n dẹ̀ṣẹ́ lọ́dún fún wọn púpọ̀ àwọn fàlásífà yìí ni wọ́n bá débi wípé ilmul kalam káwọn mú wá láti wá explain àkọ́ìdì àìsúnà àkọ́ìdì Islam àkídà àwọn mùsùlùmí wọ́n sọ pé kullu ghaibin la yuwafiqu al-mawjudi la yuwafiqu al-mawjuda fa huwa mardudun naqisu al-ghayb naqisu al-ghayb ala al-mawjud intari a fi gbé sórí intari eji a fi bari a gbé sórí intari naqisu al-ghayb ala ìdálámiwá fi tí ó bá ti bá mú nà ó dùn áwọ̀ àwìlù ìmọ̀ kádà padà àbí ká ṣe tàwí yẹn ìdán al'aslu indahu al'aslu yakunu al'aslu indahum da'iman hakima ala an-naql nusus wa waju wa bai la dáìmàn kódà nafsu bọ́ báwo ni wọ́n ṣe wá ní sọnù jama'a wọ́n sọnù ọ̀rọ̀ lẹ́yìnbù kì í sọ̀rọ̀ sí ápì lè yanjú tán ìmọ̀ni ló ìmọ̀ni fi wọ́ bẹ́ẹ̀. ìgbà táwọn al-iman al-iman mi ń bọ̀ tẹ̀yìn àti pàkíyèsí bẹ́ẹ̀ iman kì í ṣe kéèyàn mọ̀ ẹ̀rí náà máa ń pè ní ìmọ̀ni nígbàrí kò sígbà téyìn ó gbé láàkáyè níbi zayn ok ibo làwọn pípò ìtìmọ̀ ní problem ọ̀rọ̀ kùbúrù àdábùn kùbúrù wọn ni a ti sáré àrí kankan ọ̀rọ̀ kùbúrù kí làwọn fi gbà ìmàn ní gbọ́gbọ́ tó bádìrì lẹ́yìn ìgbà tánà ní sallallahu alaihi wasallam tí wọ́n pa àwọn kèfèrí tán wọ́n gbà wọn sínú kòtò ànábì wá dúró lórí kòtò ànábì wá ní hẹ̀ẹ́ فهل وجدتم ما وعد ربكم حقا تأتي طلعوا بعد في الباية فهل وجدتم ما وعد ربكم حقا فجاء عمر فقال للنبي صلى الله عليه وسلم إنهم ميتون وتقول لا يسمعون انا بني إنهم يسمعون ولكنهم لا يستطيعون أن يجيبوا وقال داون كلا في الباطئ إنهم يسمعون قول رسول الله صلى الله عليه وسلم عند الأشاعرة وعند المعتزلة المعتزلة أبو أشاعرة الأشاعرة متولدة من الاعتزال الأشعرية أشعرية متولدة من الاعتزال بابا اعتزالهم kí ló fún àwọn ọmọ bẹ́ńdílà láǹfààní àti fọ́ níbi àwọn sínú kútù tí a padà sọ̀rọ̀ nípa rẹ̀ tó yẹ kó lọ gbọ̀rọ̀ àwọn èèyàn kà lérí sáfihàn pa àwọn ti dàbà falisafa lásán ní sáfihàn islamic ṣe àwọn yóò ka fọ́ dìgbì ìtàn wọ́n ti sọmọ di nǹkan ní yóò ka fọ́ dìgbì ìtàn lórí gbogbo nǹkan tí wọ́n ti kó sínú ẹ̀ kò ní máa kọ́ nùbù wà kò ní kọ́ al-Qur'an wal wahyi yóò ti kọ́kọ́ kókọ yóò kọ́ bí wọ́n ṣe ń kọ́ bá fún ìgbóni ẹ̀ ṣe ń sọ mùnà kọ́ṣà bó lè ṣe ń wọ́n tún ní pé ìmọ̀ kí ó ní ọpọ̀ jìdì kò sí ní ìmọ̀ lóòótọ́ wọ́n ní kó wá fún màjèsè tó bá tó màjèsè wọ́n wá fún onímọ̀ odù kan yóò kọ́ sí ìṣekúṣe lọ pé àwọn tó kọ́kọ́ kọ́ kí ní orí ẹ̀ kí ni wọ́n kọ́ lórí ẹ̀ kí ni wọ́n bá yóò wá padà di pé àà ah, ah, kì í ṣe àdíyàgbàgbèdè ọlọ́ọ̀bá wa ṣọ́ ẹ̀sìn wa kútùbù hadithi mawjuda wa kútùbù fiqh islam mawjuda walakin ashghaluhum bima qalla naf'uhu aw la yanfa'uhum ashghaluhum bima qalla naf'uhu aw ma la torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé ah, ẹlòmíì wá tún lè kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ àìní kẹ́kọ̀ọ́ tó kàgbọ́ lárúbáwá lásán kò ní sí áṣùlù ṣẹ̀rí al-munazzal min as-samaa kò ní sí lórí sísọ áṣùlù al-munazzal min as-samaa al-wahy al-mubin kò ní sí lórí sísọ ó ilmul kalamu ti wá so mọ́ ẹ̀sìn wa láti gbà náà láti àwáhìr kọrùn awwal àmọ́ kó tó dáyé màmú ní ìgbẹ̀yìn kọrùn sáni àwáhìr kọrùn sáni kó tó dáyé màmú ayé màmú ní ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ kánà wọn mọ̀ tẹ́sílà fàjà aláhùn fílmọ̀ náà ní wọ́n fún wọn ní pò ó wá mọ̀ mọ̀ tẹ́sílà pé èyí bá wà wọn fìlọ́sọ́fà jù wá àjábàtú àkọ́wàlù ọ̀rọ̀ àwọn fìlọ́sọ́fà yẹn pé bí falsafa ní al-hikma wọ́n sọ pé ọdún fìlàsúf ìlàkánà yẹ̀mí ìlú alhikma hikma ilẹ̀ yemi ilu ile alhikma ti won fọ́ gbọ́n soro won ni máa dà qala Allah أرسل كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل أفي ضلال المنزل لا علمهم الكتاب والحكمة وإن ويعلمهم ويعلمكم أو من يعلمهم يعلمكم ما لم تكونوا تعلمون ọlọ́ni kàmọ́ bá a ti náà fi ọ̀ràn ọlọ́run sọ pé wọ́n níbi ìbá àtàfin òbí yìí na ọ̀ṣúlá nínú hàn yẹ́tù àléhìn àyá ìdí wọ́n yìí zàkì yìí mà fọ́ ọmọ wọ́n yóò fún wọn kìtà yóò kọ́ wọn ní ahàkà kùrán wà lè ويعلمهم ما لا ويعلمكم أو يعلمهم ètò ànà wàyíkánú láfi dọ̀lá lẹ́kọ̀bí wàyíkánú ní ọkọ̀bìnrin láfi dọ́lá lẹ́kọ̀bí àǹfàní wà ní ayà yìí ẹjá tù wàlẹ́rí bá àgbàfẹ́ lórí na rọ́túlá nínú ọlọ́ni nínú àánú àwọ̀ ọlọ́run àwọn alágbèjẹ́ nìyí láàrin yẹtulu àlẹ́yìn àyà sí wọlé bẹ́tì yóò máa ka kùránì fún yín lójú ìmọ́lẹ̀ tó wà látọ̀dọ̀ ọlọ́run wọ́n yóò kí yín yóò sì máa fọ̀ wọ́n. ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọ̀rọ̀ ní kánàbì tó dé inú ìsìnà lẹ́wà gbogbo tó kẹ́ mọ́ sí. àwọn àfáà ní nìmáadá kílé tọ́lọ̀ ń gbé ànábì dìde òní ìyá lẹ́yìn tí ò lè kà. wọ́n ní wọ́n ti sọ ṣáájú sínú àwọn tíra tó ṣáájú pé tá a bá gbé dìde kò ní lè kọ̀ kò ní lè kà. àkọ́kọ́ ọ̀dí kàmọ́kọ́ lọ́dún ìjọ́jú kó lè bá àṣírí bí ìta àti sọ́tọ́jú ìròyìn rẹ̀ ti wá ní kíra wọn tó ń ká ẹ̀ta gbèrí ní òdínú tọkùnrin nìkan ẹlẹ́ẹ̀kejì kí wọ́n má ṣe ìhámọ́ rẹ̀ pé ọ̀rọ̀ yìí mọ̀ ju dòdò ṣé ó yọ kánú wà kò sí plan wọ́n ti mọ̀ láti kékeré pé òfin kan kò lè ká kò sí parẹ́ nígbà tó wá dìgbà kan lójú àlọ́ pé ó yọ lóun mọ̀ ká mọ́ òun mọ́ kọ́ mọ́ nìsín kò lè kọ́ kò ká. ẹlẹ́ẹ̀kẹta ńlágbára lọ́wọ́ náà máa ń kẹ́gùn ìjọ́jú ó ní mọ̀ṣákálátó áàlì yìí di áàlì kọ́ọ̀kùn yìí ọlọ́run fẹ́ jẹ́ rọ́jùlọ fẹ́ jó jẹ́ rọ́jùlọ gọ̀ yìí bẹ́ẹ̀ ṣe rí lò náà àmọ́ wà yóò sọ ní nǹkan ọ̀tọ̀ láàrin bá a bímọ lọ́dọ̀ wa tí ò lè kọ́ tí ò lè kà bẹ́ẹ̀ náà làbẹ́bí náà ó náà ò lè kọ́ kò lè ka ẹ̀ẹ́dì pé ìgbọ̀n bíi ti وآخرين منهم لما يلحقوا بهم أو كما بهم آخرين منهم أو نبالا إليه لما يلحقوا بهم أو تيدي apá kan náà wà fún àmì ta ni wọ́n wọ́n láwà yìí wọ́n láwà yìí àmì rí àákù nígbàgbọ́ sí gbogbo ọ̀nà ọlọ́run ti fẹ́ràn wa débi kó ti sọ̀rọ̀ wa kalẹ̀. وآخرين منهم لما يلحقوا بهم ọlọ́run àwọn tí ń bọ̀ lámá yálà irú mẹ́rin táwọn ọmọ gbọ́kùnrin tí ó ti mọ̀ sọ fún àwọn òní yóò ní kọ́ìmù ìkàlá nǹkan mọ̀ sọ fún gbọ́kùnrin wọ́lọ́ọ̀ni yẹn tẹ́lẹ̀ irú tẹ̀sí kọlá àpè lábẹ́lẹ̀ kọlá kí n fẹ́ kí láàká yọ̀ ń sọ pé ó rí bí àbí òrí bẹ́ẹ̀ kò sẹ́ni tó pọ̀ tí mo sì bá òun kàn kò sẹ́ni tó kọ́ tí mo ti bá wò kàn àwọn àfáà fún gbogbo àwọn tó padà kọ́ ìlú kàlá sọ́nà mẹ́ta àwọn kan ní wọn gẹ́gẹ́ bí ibùn sí náà kọ̀wárí ní àtàwọn bẹ́ẹ̀ àwọn ìyẹn bá débi pé tààmọ̀kú fi yí hátàkà fárọ̀ ọ̀hún bá dòdò ìlànà ó gbé wọn lọ gan-an wọn wá ní dùbí wọn ti ń sọ̀rọ̀ ilmul kalam illa fil aqida òun lẹ́ẹ̀kì tó mọ̀ sọ̀rọ̀ nùzúl dáa yanzu nùzúl alùsùnù wà ní qala al-imam al-bukhari haddathana qala haddathana qala قال حدثنا قال رسول الله إن الله ينزل إلى السماء الدنيا wọ́n a ní kí ní yàtọ̀ àwọn àti ẹwà ní ìkẹ́ ọ̀kan tẹ́yìn ti sọ pé kò lè rí bẹ́ẹ̀ ní ìbìlà ápì nǹkan kan táwọn sọ pé kò rí bẹ́ẹ̀ ní ọkọ̀ ní ó fi ọ̀rọ̀ àdẹ̀ nàbí ìsọ̀rọ̀ bá rẹ̀ wọ́n ti gbà á látọ̀dọ̀ àná òun kà fún mi ní tí mo wà ní. wọ́n wà ní kò make sense wà ní à ah, ṣé sí wọ àìmọye owó ẹ̀ mo ti gbà kó lè mọ́rú pẹ́sẹ̀ táwọn Yahudi bí ànábì wọ́n ní ya Rasulallah aina an-nas yawma tatabaddalu tubaddalu al-ardu ghayra al-ardi was wọ́n tó dúdú lẹ̀dẹ́ tọ́lọ̀ ó jà sọ́mọ̀ bọ́ ibi tí kàràwọ̀ yẹ ọkọ̀ sáfínà eh, anábì ní hum alasirat ah, àwọn kan tó wá bá nàbí sallallahu alaihi wasallam wọ́n ní sí ọ̀nà àwọn alùkàlámù yìí wọ́n jẹ́ aṣáyọ̀rọ̀ kan tara wọn jẹ́ wallahi law kana niza'u fi ma ahjamuni bi shay'in làákàyè yìí gan áàdùn súnà ní làákàyè yìí lọ ẹ̀rù bá àgbà ni. ṣùgbọ́n wọ́n ní mẹ́sùn alákọ̀dọ̀ ànábì lẹ́yìn ìgbà tí mo chẹ́ẹ̀kì tán pé àpò òmò wàhálà tí mo ṣe kí n tó sọ pé àwọn eléyìí ti kọ́ ó wá dá mi lójú lọ pé ànábì ló sọ wáyé o tún ní kí n gbé làákàyè ìdá padà ó sọ tó ju báyẹn lọ. ọ̀nà tẹ́sítọ̀ yìí àwọn Yẹ̀húdí ló introduce ẹ̀ inú mọ̀tẹ́ rẹ̀ gbàdébẹ̀ àwọn Yẹ̀húdí ẹ̀. kwẹ́sà àwọn bàbá yín mẹ́jọ a máa ń dúnwọ́n náà nígbàtí wọ́n bí ànábì náà sọ́lọ́ ọ̀sán wọ́n wá bá nàbí sọ́lọ́ bá nà nígbà tí àyà sọ̀ka ìsọ́lọ́ sọ nígbà tó bá járó wa sàmáwá tó ìbò nínú wa wà ànábì wa kọjú sí wọn ó ní àìnà nàhár ìdájá àlẹ́yìn wà àìnà lẹ́yìn ìdájá àlàhár pátá ànábì yìí ní táwọn afá aládìí tó fi máa gbáwájú ìdáyọ̀ mìíràn ìfà ẹ̀ lè bá wọn ó wà sídìí kò lè tìbá ànábì yìí ni wọ́n fẹ́ tẹ̀lé wọ́n ṣe wàhálà gan-an wọ́n ṣe wàhálà gan pé jẹ́ ṣe gbogbo àkìlíyà tó mú àyẹ̀ fájẹ̀ ń ṣe wàhálà lórí pé sánàbí sọ bẹ́ẹ̀ ó wá wọ̀ bẹ́ẹ̀ pàṣẹ. torí ẹ̀ ni wọ́n ṣe lé lórí àwọn tó ń parọ́ mẹ́sìn pé ẹ̀yẹn mọ́tò fún ọlọ́rọ̀ sọ gbogbo àdéhùn sọ yìí yóò ní ìlà ẹ̀rí ákùlù sọ pé kò pàrẹ́ ìdọ̀tọ̀ fájẹ̀ kọ́kọ́ ṣiṣẹ́ náà títí fi mọ̀ pé àádá kọ́ọ́lá wúrọ̀ tó lè lá ó ní dọ́tàwọn àṣáyẹ̀rà ń bí wọ́n nípa ọ̀rọ̀ ìlú pé Allah fọ́pọ̀ samawa gbogbo láwá tó rùkẹ́ sọ́mẹ̀. Sẹ́sọ̀rọ̀ òlú ah ìtàlù fún ọ̀sọ̀ ní jẹ́ kọ́kọ́ wà di àwọn olùwà sí ẹ̀ta ló gbà wá. Já àmì nàbí sallallahu alaihi wa sallam fayaquluna qad haddatha bihi thiqat. Sọ̀rọ̀ àwọn tó gbà ilé, àwọn náà náà gbà tí wọ́n mẹ́rin wa àwọn náà gba júmọ́ à kótúbà kápọ̀ akẹ́ráka bí jíwà ọgbà wọn àwọn náà náà gbà wá tó bá ilé gbà yẹn ó gbèrè ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ìbúbà ẹ̀rẹ̀kùnbáná ọ̀rọ̀ rẹ̀ìbúbà ìṣe ń tọ́pọ̀lọ́ nìkan di dágbọ́yé ẹjẹ́ kí n fún lápẹ̀rẹ̀ àwọn àfáà ní láti mọ déèyàn ò bá rí ọ̀nà mẹ́ta ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí méjì papọ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta lèèyàn fi ìmọ̀ kù sọ́nà kẹrin wọ́n náà ronú gbogbo tí ò rí láyé wọ́n fẹ́ fún yẹn ni pé kí ọ̀nà kan nínú mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ kò lè ju mẹ́ta lọ àbókó kó méjì papọ̀ àbí kó jọ́nà mẹ́tẹ̀ẹ̀ta lèèyàn fi ìmọ̀ alákọ̀ọ́kọ́ kí n rí rí ha ojú ara mi ṣáhádà ẹlẹ́ẹ̀kejì alkọ́bárò sọ nípò ìròyìn tó tán ẹlẹ́ẹ̀kẹta àtàkọ́jú kí n rò ó yá ìmájú kò bí ó ṣe rí rí so àtẹ́lẹ̀ ẹ̀kẹta ọlọ́run kan alákọ̀ọ́kọ́ ni mo ṣáádà kí n rí èèyàn lè láǹtàrọ́ ní ọlọ́run bá sọ nílé ayé ẹ̀dá kankan ò rí ọlọ́run ọba rí láàrin èmi àti àṣàyẹ̀rọ àjọgbà bẹ́ẹ̀ kò sáṣàyẹ̀rọ kan tó gbọ́dọ̀ ètò ìsáàbù kí ni ètò ìsáàbù ìjùmọ̀ ni tá a kọ́kọ́ jọ gbà pé ẹnìkan kò rọ́lọ́run ní pàṣẹ àṣàrí kankan báyìí lè gbà bẹ́ẹ̀ pé àwọn náà kò lè sọ nǹkan míì láíláí àwọn ọmọ kò fẹ́ ṣe bá bùkún fún mi because ìjẹ́ àṣàrí ẹni ó kàn ní problem níbi ìbáàtò sífàtìlá sífà méjèèje tí àṣà ẹ̀rọ gbà àwọn sífà méjèèje tí wọ́n gbà sífà tó àfihàn lákàrí náà ló bá mọ́tọ́ fi bá o wọ́n gba alẹ́ẹ̀lì wọ́n gba albasar wọ́n gba asamur wọ́n gba alhaya wọ́n gba alkudro wọ́n gba alìrọ́dà ó kẹ́yọ̀ kan wọ́n gba alkalam wọ́n tó pé kàlámù ok ẹni kí ló tó fi dakúdúrọ̀ ó dúdú òtọ́ ni gbogbo tó bá pè ní ìlà ìyá gbogbo tó bá jọ náà ò gbọdọ̀ mọ́lá nínú kápá ẹ̀dá rẹ̀ lágbára jùlọ nù làákàyè náà ló ń gbà wọ́n sọ̀rọ̀ àlẹ́ ẹ̀rí mo ní bẹ́ẹ̀ ni kò lè làákàyè náà ló ń gbà wọ́n sọ̀rọ̀ àlàyé àwọ̀dà kò lè jókòó

ó sì láwà làwọn jẹta ìlú kí ní lórí pẹ̀sẹ̀ ìlú ó rí tapọ́ yóò lò lọ pé kò gbọdọ̀ rí báyìí ó ti jọ yẹ sí wọ ìlú nígbà tá a ti lè rí tí ó sì ti ń tá lè fi wé ẹyọ kan ló kù kú fún wa ní kọ́bá ló ń sọ́ ọ́dì tó látọ̀dọ̀ rẹ̀ wàá tọ́nà ní ilá ní ọ̀rọ̀ súlì àbánábì rẹ̀ sọ́dọ̀ máa lè ojú òfin wa ní òye parẹ́ ànábì rẹ̀ tó wà fún wa ní òye parẹ́ wá sọ pé lọ́wọ́ wọ́n ní òye

yadullahi maglula yahudi ní ọwọ́ ọlọ́run bá maglulu ní pé ká kò lè kò lè ó ní gullat aydihim báyíyà dáàù ọwọ́ rẹ̀ méjèèjì alítàtà àdàdù kúwà kúwà máa kó méjì ni tó bá sọ pé ẹ̀ ìsìnbáyé ó náà yadùn lọ ìfọ́kọ̀ àìdíhìn tó wá ní àyájú lọ́ọ̀ bẹ́ẹ̀ kú tó lọ́ọ̀ ni kò sí problem o lè ní problem kò sí problem àmọ́ bá ń tún bá ní àdáwù ọwọ́ rẹ̀ méjèèjì tún sí kú wá tà kú wà láàánì kú wà rẹ̀ méjèèjì tàbí àdàlù kú wá náà nà olùkọ́ni súnú ronú dé sílẹ̀ yìí irú mọ́ gbá sílẹ̀ kan tó rí pé ah, a látẹ̀bí ilà tẹ̀sílì ilà tẹ̀sílì àti ká gbàgbọ́ná sùn yìí subhanallah so látàrí báyìí al-ma'mun ghafarallahu anhu àwọn aláṣẹ fásitì báàbù tí ilmul kalam bí wọnú islam ilmul kalam wọlé tán wọ́n bẹ̀rẹ̀ sí fáwọn èèyàn lówó pé ká tó translate gbogbo àwọn falsafa àwọn yunaniya ká translate ẹ̀sìn lábáwá iye tó bá ṣe déédéé ni yóò gbó wọ́n wá mọ̀ kánà àwọn mọ̀tẹ́sílà mọ̀tẹ́sílà ni bàbá àṣáyọ̀ ẹni tí wọ́n fẹ́ra wọn ti ṣe àbúrò hasan al-ashari kánà mọ̀tẹ́sílìyàn aslan látọ̀dọ̀ ọkọ màmá wọn Abu Ali ní Dubai wàkánà mọ̀tẹ́sílìyàn aslan ìpìlẹ̀ wọn mọ̀tẹ́sílì fún mọ̀tábà wọ́n tún bá aṣáàrí pẹ̀lú pé àwọn ògbà sífà kankan tẹ́lẹ̀ lẹ́tà wọ́n ní odidi alẹ́ kan mọ́jú làwọn fi ń bu ọ̀rọ̀ ìta ah, ọlọ́ọ̀gbọ̀dọ̀ mọ́ ní sífà náà àkúgbọ̀dọ̀ ah, mọ́ ní sífà ah àwọn abẹ́rẹ̀ sí gbà àwọn ìwò làwọn wá gbà àwọn wá gbà àwọn ìlú bálà káyè wọn náà ní oní tí wọ́n tún àtàgbà yìí ọlọ́run ló yọ ìgbà táwọn kéékèèké gbogbo àwọn àgáàrù máa ń ṣe lẹ́yìn ìwà àṣùbà àkídà àwọn àṣáyọ̀ àyè alimutadali mu olùrànlọ́wọ́ aláwọ̀dẹ́ rí láì sálámù sọ́wọ́ yìí. tó wà sẹ́mi olùgbọ́wọ̀ ní ọ̀sàdé olùríra ní alimutadali mu olùrànlọ́wọ́ ojú gbogbo tá a máa sọ àkíńdà àṣàyẹ̀rọ̀ tí wọ́n máa máa fẹ́ fi rìn lẹ̀. ẹ wá di àlàáṣà àdúgbò ayẹyẹ àlọ́ kọ́lá yẹkúlù kọ́lá قال أفصل فنقول له تركت كتاب الله لقول كافر أخطل تركت ماذا قرأت الآن من القرآن كل وقت كان القرآن مثلي من في السماء كل وقت كان القرآن مثلي قال ليس في الفوق ولا تحت ولا يمين ولا شمال ولا يعجبه المك ماذا قال الله الرحمن على العرش استوى ماذا قال الله يقول ليس به قال الهدهد اترك كلام الهدهد والمتروج وغيره من آل الزيد واتبع سبيل الهدى سبيل رسول الله صلى الله عليه وسلم سبيل أئمة الإسلام مالك وشافع وأحمد وغيره سبيل آل الهدى وانا kọ́ta kíṣọ́ tó ṣe kíṣọ́ ìmọ̀ malik ní onífọ́wọ́ ìgbẹ̀lú pẹ̀lú ẹ̀mẹ́fẹ́ra ẹ̀ kí náà fẹ́ sọ wọ́n fẹ́ sọ pé ọ̀rọ̀ tí Málìkì sọ wípé ẹni tá a sọ pé wọlé rahimahullah tó bèèrè lọ́wọ́ mọ́ Málìkì pé arrahman ala al-arshi istawa kayfa istawa tasabbaba al-imam arafan ogun ti bọ̀ wọ́n sí à abúrídù hànà ẹmú والإيمان به واجب والكيفية مجهولة والسؤال عنه بدعة ó ti di kọ́ ìdà fún ayé ìsúná lọ́la bìmí nípa sífàtú albasọ àásọ pé basọrù hu ka basọrì náà là lè sẹkàmí sí ìlú ṣe bìmí nípa sífàtú làáyìn bíbí nípa sífọ́tò yẹ́dì azọ̀fẹ́ náà asibátàhù rọ̀súrùhù aléhìsọ́láàtù wàsálà anábì rẹ̀ tó rántí wá kọ̀dí asibátàhù ó ti fi rinlẹ̀ annalillahi yada bali yadayi ọlọ́run ti fi rinlẹ̀ anábì ti fi rinlẹ̀ sallallahu alaihi wasallam ìntánẹ́bì kan sọ ní pé lọ́wọ́ ọlọ́run náà ti lóun lọ́wọ́ ṣùgbọ́n pé ṣé kó sọ ó kú bí ó ṣe rí àtúnídì ẹ̀rí ni torí pa sọ pé nǹkan àmọ̀ ní gẹ́ìbù ni atúkù káàkà fẹ́ rí mi ìbágbọ̀ sọ́lọ́run ti lóun lọ́wọ́ náà ọlọ́run sọ́lọ́run ti lóun lẹ́sẹ̀ náà ọlọ́run ni o subhanahu wa ta'ala ìjẹ́sẹ̀ rẹ̀ wájọ ti wà láà torí pé ó kọ́ lè ó kọ́ ó lè dá nǹkan papọ̀ àkẹ́kọ̀ọ́ rẹ̀ sí yàtọ̀ síra wọn. nínú yorùbá tí mo gbámú ẹsẹ̀ àga náà ni wọ́n ń pè kò lè fi gbá bọ́ọ̀lù. mọ́ bẹ̀sẹ̀ àga yẹn jẹ́ ẹsẹ̀ náà ló dá papọ̀ fi àtúmọ̀ àwọn afúkù àlè ètò máàkì láfẹ́ àkọ́ ẹ̀ àkíkọ̀ wọn ti yàtọ̀ sí ọ. ó bá sọ pé ẹsẹ̀ níbi tàbí àmọ̀jáàzì ni ó yá fún mi ní àkíkọ̀ mú fúrọ̀dù kan fún ìtajà fi gbóni lórí ọyá sọ nínú èdè yorùbá kí ní iye olókọ méjì ọ̀sẹ̀ lọ lọ́dọ̀ yorùbá. akílẹ̀ ń sọ yìí ó mọ̀ pé tọ́lọ́n fi násùrù súnà dọ̀la ni wà lórí òdodo náà ni wàlàhákù mọ̀súrù abàdàn ìláyọ̀ mẹ́lìfẹ́fà so irú àwọn Ibn Sina torí àṣìṣe ńlá ni kásọ̀ yígbà ah, irú àwọn Ibn Sina yẹn là ń fẹ́ ní Islam rárá o à ń fẹ́ àwọn Ahmad bin Hanbal à ń fẹ́ àwọn Bukhari à ń fẹ́ àwọn Muslim à ń fẹ́ àwọn Abu Dawud àwọn Abubakar ibn Abi Dawud àwọn Abu Tahir Silafi à àwọn Zahabi láàbí ní ọlọ́run ká ní ọgbọ́n ní wọ́n mú yẹn wọ lọ́mọ fáwà nàrúbù bí láìní àkílí yúrí sọ ìgbàwò náà ọlọ́run awá sọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ fún ní ọgbọ́n ìgbé yẹn wà jẹ́nà wà ní alùkà lè fẹ́kọ̀ òrùgọ̀ káwà tí wọ́n gbé yẹn wà bá rọ́ sí ìlú wà ẹ̀ ara tó fi tàn àwọn mùsùlùmí àkọ́kọ́ ni pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n gbogbo nǹkan dàbúrú kama já wọ́n tó ní ìdá àkàtí wọ́n sọ wọ́n ni kọ́ùlù salaf ahkam yá ọ̀rọ̀ táwọn salaf mọ́ sọ ah masha Allah ó ní ihkam àmọ́ ọ̀rọ̀ táwọn mọ́lá kọ́ùlù salaf aslam ọ̀rọ̀ sálà oníkóyàn sí ẹ̀rọ ọ̀kọ́ olùwú ahkam ọ̀rọ̀ táwọn ó mú òdodo jáde irọ́ ni ọ̀kọ́ olùkùn bá pè torí pé alwukufu ayna waqafa sálà so ibi tí wọ́n gbà wọlé ni ó dàbí ni pé kò fẹ́ẹ̀ sí ìmọ̀ kan mọ́ nínú ìmọ̀ ẹ̀sìn Islam ilmu kalamu ti bàjẹ́ ó wá kò wá ìzì mọ́ láti gbọ́ ẹ láti kàtírà kankan gbọ́ yìí àti láti màsájà rẹ̀ bẹ́ẹ̀ ìlú kalam ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe láti yọ ìlú kalam pọ̀ bẹ́ẹ̀ ká mọ̀ sọ̀rọ̀ tàwátúrù nínú fíkíù àti ilmù hadith kìí ṣe ìpìlẹ̀ ahùsùn lọ́tọ̀ ó ran ọ̀gọ̀rọ̀ àwọn tó kọ́ ìmọ̀ hadith lẹ́yìn ìgbà náà àwọn tó kọ́ ìmọ̀ hadith kalẹ̀ lẹ́yìn ìgbà náà wọ́n kọ́ ìmọ̀ kàlámù máa ra mustalahat al-hadithiyya àwọn tó rò pa wọn kọ́ ìmọ̀ sharia. láti kọ́rùnù ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ sókè bẹ́ẹ̀ wọ́n ìmọ̀ kàlámù wọnú ẹ̀sìn lébi pé kódà nínú sókè ẹ̀rìn ìmọ̀ kàlámù kàlámù ló sún adé bíi kí ṣe أثر عن علي بن أبي طالب قال لي طريق العلم نقطة وسعها الجاهل العلم نقطة إما يصدق الدور àwọn aláìmọ̀kan ni wọ́n ti bọ́ọ̀lù àtúgbò kò jẹ́ káwọn èèyàn lè dá sí ẹ̀sìn náà ó ti difficult láti gbọ́yé kó sọ kalẹ̀ kan sọ pé kí làwọn sàhábà fi yege Ebi tí wọ́n fi ege ni pé tẹ́ gbogbo tẹ́fẹ́ sọ èdè láti kọ́nà ọ̀sùn lọ́la ìṣọ́ máa ń sọ. Ilé ìlànà mi sọ, yóò sì bọ́bá tiẹ̀ lọ. Ó wá ti bá wa níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn màwá àbílú èdè عند محمد بن داود àfẹnàájì àmàrúbẹ inú àjòrò tó wọ́n sọ pé alkàlá wà lábùl mọ̀rọ̀ kàbùl mọ̀fí bilwájú a ní bilwájú rẹ̀ yóò a níbẹ̀ bilwájú yìí a níbẹ̀ àbúkátà àsọ̀fún wa pé ìdọ̀mọ́rí kẹ́rì pín gbà tó fẹ́ dìfáàní kàlá sílẹ̀ sọ kàlá mọ̀ná lábùl mọ̀fí ló kàtẹ̀ tẹ̀ríkìbù gan ká lo mọ́sọ́là tẹ̀ríkìbù gan mọ́sọ́là àwọn alùkàlámù ó pọ̀ bẹ́ẹ̀ torí kó ní kẹta àwọn ọmọ ń sọ nípa àtẹ̀ríkìbù al-mufrad lápẹẹrẹ tó bá jẹ́ chemistry student aláwọ̀ sáyẹ́ntìsì ní jẹ́ ẹ̀jọ̀ ọ̀rọ̀ ọmọ ní jẹ́ mo fẹ́ ká rí pé ẹ̀sìn wa dáa gan ṣáláwọ̀ sáyẹ́ntìsì ní jẹ́ ó jẹ́ chemistry ní physics ní engineering ní ó àwọn scientist àgbà wa bọ̀tọ̀rí kọ ilé ìsọ̀rí kọ chemistry the smallest element is what the smallest element is atom àbí ó dá ìpọ́n wọn ni wọ́n discover nǹkan mí tó kéré ju atom lọ ẹ jẹ́ ká wà lórí nǹkan tá a mọ̀ láti secondary school wa atom. For the smallest element Abi. kí ló ń gbà lérò pẹ̀lú smallest element in tó jẹ́ pé nǹkan mi ò fi yé sí mọ́ is in the purest form tí o ti sí kò sí property nǹkan mi pẹ̀lú ẹ̀ two two elements tó bá come together the two atoms tó bá come together yóò di element ó wí pé for every element must be at least two atoms so tó bá sọ pé 420 element tá máa ń kà ní secondary school LOLA look better before coming ever always surrender so na majority to support charter party the caro helium lithium beryllium boron calcium àmọ́ kà lọ báyìí tẹ́ bá mọ̀ helium lápẹẹrẹ kí ni àwọn element tó wà bẹ̀ kí làwọn nǹkan tó wà bẹ̀ ó gbọ́dọ̀ at least element kan tó comprise ti at least two atoms àbí tí ìbájú ń pè tẹ́ bá mú ẹ́ tẹbámú element méjì papọ̀ yóò di compound àbí kí làwọn alòkàlámù sọ helium bẹ́yẹn tẹ̀rkìbì ti wà atom yìí mú fọ́d tẹ́fíwágbọ́ yìí bẹ́yẹn atom yìí mú fọ́d tẹ̀rkìbì ti wọ element because two things ló papọ̀ sínú ẹ̀ a lè lo kọ́lọ̀ náà ká ṣàlàyé ẹ̀ secondary color primary color white ní títẹ̀ mec two colors papọ̀ kó tó fún yín àbí lọ́dọ̀ àwọn alùkàlàmbà ẹ̀ wọ́n ni a ah, wọ́n ni kìí ṣe mufrod nǹkan méjì ló kóra papọ̀ síbẹ̀ tó dùn nìkan so ọ̀n ti tẹ́ bá tó ti tẹ̀lé ìjẹ́ tó dùn nìkan ní on purest form àbùkátà tó lè ka tó sẹ́lọ̀ ara wàhálà kan kó wàhálà ká ìwà ní ìmọ̀ bóyá yóò wa àwọn òbúta afẹ́ sin ọ̀sìn ọlọ́run ó ti di ibi mufrod mọ̀rọ́kábù kìí sọ̀rọ̀ tẹ̀rkíbù fi tààrífì kàlámù fi ilmi kàlámù tó lódò lẹ́nu ní ọ̀ gbogbo nǹkan lọ́fẹ́ ṣe nákùlẹ̀ òtí ìgbọ́ yìí gbogbo tá à ń sọ yìí wọ́n láwọn kan sọ̀rọ̀ Bukhari wọn ní ká ń dá wọn lóhùn ká ní dá wọn ilé ìlú ìlú Bukhari ẹ kọ̀kọ́ understand ènìyàn pé àfiwé tí wọn ó yí torí pé àwọn tí àwọn public society bá wa dá sí tí wọn ti specialist nínú nǹkan ó lè jẹ́ káwọn ilé ìṣòro ọ̀sán tẹ́ ẹ bá ti bá wọn fàájú àwọn ohun ìní aláìmọ̀kan ló pọ̀ nípa táàzọ̀ àwọn ohun ìní lápẹẹrẹ tábàkó ogun ajọ ní ìsìn báwọn ní àwọn dókítà ní káwọn lo kóró pẹ́yì àti káwọn lo aspirin tẹ́lẹ̀ kan aláìmọ̀kan kankan dìde pé kí ló jẹ́ aspirin aspirin rìn ní àwọn ẹni sẹ́ lọ́ọ̀pọ̀ bó torí wípé kọ̀ọ̀nù wà wọn ní lè sọ́ọ́ because àwọn medical doctors ó kàn kọ́ kí n pé kò wà certified láti sọ̀rọ̀ yìí kò mọ̀ nípa nǹkan yìí àwọn medical doctors lè wé àwọn ọlọ́gbọ́n rẹ̀ pé ah èmi mọ̀ kankan wọ́n kàn mọ̀ pé kò láti ṣàlàyé fún but wọ́n rí ẹ̀sìn fín kò sí ìjọba tó bá dé bẹ́ẹ̀ kò sí níjẹ́ Bukhari àwọn mùsàlámọ́tù dì níyà ní ẹnìkan kan tó nílà káyọ̀ lè takò kò sẹ́ni tó nímọ̀ láyé kódà kò dé níbi dá tó bá takò ó ti ní nǹkan tó sọ kìí ṣe pé àwọn àdíṣì àìyàn fari wọ́n á ní mọ́ bùkọ́ súnmẹ́yìn wallahi alazim dalala ala jahl kìí ṣe tíyẹ̀ mọ́ dáhùn tíyẹ̀ sí àmọ́ pé kò ṣe dáhùn sí qala shafi'iyu ma naqastu jahilan illa ghalabani wa ma naqastu aliman illa ghalabani tí bábá láìmọ̀ kan ṣe mọ̀nà kọ́ṣà yóò padà wọ́n ènìyàn because gbogbo musalama tí ìbá fi mú orúgbé aṣègbó ọmọ pé yóò lọ́wọ́ mọ̀kẹ́kẹ́ aláàrí àgbàfẹ́rin àgbàfẹ́rin lè bí ọmọ bàbá ní ilé dápọ̀ àwọn rijal Bukhari fún kó mẹ́rin kankan ní kí n sọ gbogbo ìbùnú nọ́kọ̀tọ̀ sọ pé kò mẹ́ sí jẹ́bẹ̀ tí má nínú kùtẹ́ ìbá sọ pé láwọ́ kánà Bukhari yìí fi sọ̀hábà làkánà áyà kò mọ́ ìbùnú kùtẹ́ mùdírù kan báyìí ló mọ̀ báwo ni wọ́n ọ̀dọ́sán nǹkan tí mo sọ wọ́n sọ fún kò mọ ìbùnú kò tẹ́ ìgbà àwọn ẹ̀sùn sọ nínú ẹ̀rí tí wọ́n kàn mú afọ àkọwọ́ ní rẹ́ẹ̀sì kò tẹ́ táwọn ẹ̀sùn wí àbí máa Malik ẹlẹ́yìn òmò kankan à ń sọ̀rọ̀ òmò tó ń jẹ́ Malik so à ń sọ̀rọ̀ ìbùnú kò tẹ́ ìgbà à ń sọ̀rọ̀ Ahmad bin Hanbal Ahmad bin Hanbal sọ fún Bukhari pé àtàkùrùkù Khorasan ilá àtàkùrùkù Baghdad ilá Khorasan. Muslim bá Muslim sọ fún Bukhari pé láàyè bùgídù ka ilá Hafidun. Láàyè bùgídù ka ilá Hafidun. La ilaha illallah. La ilaha illallah inṣáàlá ta'ala máa jù sílẹ̀ hadithu kan àti muslimu ma hadithu kafaratu masjid àti sọ́rí ó kà wíkẹ̀ tó gbé lọ́nà ní hadithu kafaratu masjid muslimu sọ pé ìjítàmà muslim al-bukhari fi majlisi wọ́n wá fàkúyà aléhìn fi majlisi kúyà aléhìn hadithu kafaratu masjid wọ́n wá ka hadithu kafaratu masjid níwájú wọn sẹ́rí ìsìnàdì tí wọ́n wá ń ká wọ́n ni mí sọ̀rí kí alhajjaj bin muhammad alibdijorai al-musabin okuba sẹ́rí al-musabin okuba yẹn musabin okuba ní sórí musabin okuba láyé imam malik rahimahullah imam malik ní izu láàrin àwọn àtẹnikátà ń pè ní muhammad ibn sahar sahibul mazazi rahimahullah ta'ala al-akhbari naam sahibul magazi ìtàn ni àwọn ẹni mójútójú onímọ̀ ńlá ni wọ́n wọ́n bọ́dọ̀ sáà ṣùgbọ́n rọ́ọ̀lù Imam Malik àti ẹ̀rọ ń ta ó ti pàmẹ́ ẹ̀ تكلم في مال لم يؤثر في مالك تكلم مالك فيه فأثر فيه àwọn èèyàn kan wà tí èèyàn kan lójú kan ò níbi kí èyàn dáadáa ní tàà sọ yóò ó kẹ́ sọ̀rọ̀ mọ́lìkì ní jókòó kan ó wá sọ bí òsì ẹkú sọ àwọn ọmọ pé mọ́lìkì wá lọ bá mọ́lìkì gbá ẹni yìí mọ́ sọ̀rọ̀ yìí báyìí mọ́lìkì ni a dàjálù mínà dàjálìlá sọ̀rọ̀ náà mínà màdínà nígbà lépò màdínà ó wá lọ àwọn èèyàn fẹ́ gba àdìsí mọ́ wọlé tààtù ó ti bẹ̀rẹ̀ ní ní ìṣù lóòótọ́ àwọn àdìsí rẹ̀ wọ́n mọ̀ fẹ́ kí lóòótọ́ wọ́n wá ìmọ̀ tàríìkì gbàgbàgbọ́sí ó wà lẹ̀ àgbára ni musa bínú ọkùnbà fi lọ́kọ́ a ti ní ìdí mẹ́rin ní wọ́n ní kí sọ̀rọ̀ parí àwọn èèyàn nígbà rọrẹ̀ mọ́ ẹjẹ́ mi lọ kọ́ wọ́n sábẹ́ ló ń gbà wá lọ kọ́ ìmọ̀ tàríìkì gbàgbàgbọ́sí wọ́n sábẹ́ wà ló náà ríwáyà tán kà fún muslim lórí ẹ̀ òní musa bin ọgbà an suhail an abi sọ́lẹ̀ an abi rẹ̀ tọrọ jẹ́ láàrin níbi kàfàrọ̀ tún mọ́jú pé mọ̀ sábà akọ́ òun tẹ́bá jókòó tẹ́bá parí tẹ́bá sọ pé subhanaka allahumma hamdik ashhadu an la ilaha ó gbùrù ju gbẹ̀lẹ̀ yẹn bọ́ ṣe ka ìsúwẹ́ẹ̀dì yẹn mọ́ gbọ́ ìsúwẹ́ẹ̀dì hajjaj muhammad anib dujurej an musa bin ọgbà an suhail bin abi sọ́lẹ̀ an abi muslim ni alifi duniya ahsanu min hadha al tí ìsìnàdì níwà tó dá tó báyìí pẹ̀lú láwùjọrin kọ́lá al-Bukhari innahu ma'lum òsè à òsè bù ṣe ọ̀pá àfà ńlá ni muslim ìṣẹ́ tí ẹ̀kà lùsọ̀rọ̀ ìṣọ̀ òsè àwọn onímọ̀ là ń ìmọ̀ muslim so islam wá wọ́lẹ̀ dé lẹ́gbù wípé kíyàn kan wá lè lanu sáwọn eléyìí so islam wá ti wá di bẹ́yìn àwa mọ̀ nǹkan ilẹ̀ yorùbá òjò ti wá wọlé yorùbá débi pé èyí ó sì fi kọ́ ilẹ̀ lè ní àtúgbẹ́ sórí social media fáwọn ilé imam muslim wá ní halifu duniya isnadun ahsan min hada qala imam al-muhaddisin dọ̀lọ́kinahu ma'lul nǹkan bẹ́ẹ̀ qala báyìí tó ní Hajjaj bin Muhammad and Ibn Jurayj Abu Sabr Uqba Suhaib bin Abi Salih and Abi Salih and Abi Rata Rajawani. It's not the Mayyid. Bukhari ni Ma'lul. Qala Bayyin. Fa'alaha alayhi. Ah, àfikọ́ ṣàlàyé. Qala rahimahullah. Falamma alaha qala. Haddathana Musa bin Ismail Sabudati. البصري المعروف قال حدثنا موسى بن عقبة عن وهيب قال حدثنا موسى بن إسماعيل التبوذكي قال حدثنا وهيب عن موسى بن عقبة عن عون عون لو بعد يوم في قام من وهيب في وعند إلا وان pàtì ìfọ́n di fún ẹni. ها anta imamul muhaddis ustazul ustadina láyé bògidúkà ńlá hásìbọn dáàmì an òkọ́bìlà rọ́ọ̀tàkà àtà òkọ́bìlà rìjìlẹ̀ yìí jẹ́ kí sórí ẹ̀ láti òkú délẹ̀ bóò lẹ́rù pé bùkọ́rí mọ̀ fi bùkọ́rí rọ̀ ìmọ̀ ọ̀la ń sọ àdísì ìjọ kan ẹnìkan wà tó já fọ́jú wájú ẹ̀ ìyẹn wá ń jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ pé ọ̀bọ̀ àìsàn ìsọ́ọ̀dì ní táwọn ní bùkọ́rí táwọn bùkọ́rí wá rẹ́rìn bùkọ́rí kàn fún sẹ́kùnrin ó wá lọ bá padà pé kò fọlọ́run bí ọ mo ti ṣe gíbà rẹ ó rí mi nígbà tó ta ajábà pẹ̀lú ìpọ́ndì yẹn tó wá ń jẹsẹ̀ mọ́lẹ̀ yẹn mo rẹ́rìn kò sì mọ̀ dákun tó gbà tó yàrá tó bá ń ṣe kàfàrà fún ó ní à wú oníṣẹ́ ní ìwọ oníṣẹ́ yẹn gbogbo wọ́n wọ́n ni mo ṣe bókà sí afọ́jú ni bókà sí ń jẹsẹ̀ mọ́lẹ̀ pé ah Bukhari Bukhari wọ́n wá rí ọdún ara ẹ̀ fa adda dálíkà gíbà náà ó ní gíbà náà ní ẹ̀rín tí mo rí yẹn tí mo kọ́ ní bá kà yẹn gíbà táwọn wà nìyẹn náà báyìí ṣẹ́gbọ́n tó sọ orídù an alkọlọ́ha wà láyò hasibu ní inni ìtàbùtù àhàdà mo fẹ́ pàdé ọlọ́run báyìí tí wọ́n bá ń sin gbogbo òṣìrò wọn ní mú pé mo ti gíbà ìrìnkàtà ní muhaddisu ila alimi darwa tarihi اللهم اجعلنا ان شاء الله هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته ṣébèrè wa ṣébèrè wa السلام عليكم